إن الحمد لله نحمده ونستعينه ونستكره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له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 a mọ̀ tẹ̀síwájú nínú ṣáríhù ríyádì sọ́lẹ̀hìn kíratàmọ̀ sí ríyádì sọ́lẹ̀hìn kí alìmọ́m abu zakariya yahya bónú ṣàrọ̀fí annawawi tàbá débi ìtàngbésí ayé rẹ̀yẹ̀síra nubza a mọ̀ sọ pé ó tún jẹ́ annawawi tàbí annawawi tàbí annawawi وثياب الصالحين من كلام سيد المرسلين مقدمة ومحقق والأنكا àwọn méjì ni àwọn ni wọ́n ṣe tàkíkì tí a kọ́kọ́ ú wà alákọ̀ àlè mahmoud ibn al-jamil àti khalid ibn muhammad ibn ọ̀rọ̀ àkọ́sọ́ wọn ó làwá ń ṣe kí ni ó là ń kà tàwa ń sàlàyé gẹ́bí tá a sọ fún wa níbẹ̀rẹ̀ tí àwọn àlàyé yẹn fẹ́ wá ó fẹ́ jìndù ju bá a ṣe rò pé yóò rí tẹ́lẹ̀ irú mùkọ́ bá a sọ ń kà ní ṣùgbọ́n mùkọ́ dímọ̀ ń pè ní mùkọ́ ni ìfárá tá a tún lè tú sí ọ̀rọ̀ ìtìsíwájú. Si fún àwọn tí wọ́n ṣe gbìyànjú lórí tírà yìí ṣáájú kí wọ́n tó tẹ̀ jáde kí wọ́n ṣe táǹkù ní tàkíkì a máa sọ̀rọ̀ lórí ẹ̀ lónìí insha Allah ta'ala báyìí bá gbà wà débẹ̀ ìfisíwájú wọn làwọn ń kà kíbi tá a dé tọ̀rọ̀ bí wá pọ̀ láti bí ìjókòó kẹlẹ́kẹrin nílé lórí ọ̀rọ̀ yẹn ó ní ọ̀rọ̀ tí wọ́n sọ wípé àwọn àfà ìtànà bí i ulẹ̀mẹ́ ònà àì ìtànà bí àbẹ̀lkìtà bí yàbí sọ́lì inú ulẹ̀mẹ́ ònà wàkúnnà من هم العلماء أي العلماء المقصود هنا àwọn wo ni àwọn àpá àti wọ́n pronoun ọ̀rọ̀ arọ́pò orúkọ pé àwọn àfà wa kí ló dé tí wọ́n fi fi wá sí ní ò sọ káwọn àfà àti ṣàlàyé ẹ̀ àti wọ́n káwọn wo làwọn àfà wọ́n wá ń dárúkọ ẹnìkan bí wàhálà ọ̀rọ̀ sìhín muhaddisu dúnìyà wa mujaddidu dini wa nasiru sunnati wal kitabi bi fahmi salafi salih ìròyìn tí ó ti wá fún ẹni yẹn tí ẹni tó já sáájú nínú àwọn àfáà tí wọ́n ti àkólé kan tí àìsàn ṣiṣẹ́ lórí ìrìyàbì sọ́ọ̀lì yìí aṣáájú wọn ni sheik wọ́n á pè ní mohadifu dúníyá alábìíso onímọ̀ àdìsí àgbáyé tó láfi lọ ń ṣàlàyé díẹ̀ nínú ulumul hadith wọ́n ní mujadidu dínú àwọn ṣàkábà ń lọ wọ́n ní bifáàmì sálàfì sọ́ọ̀lì awájàlàyé àwọn òun ni sálàfì sọ́ọ̀lì àwọn òun ń pè ní aṣáájú tí wọ́n jẹ́ ní ire a sọ pé àwọn èèyàn wọ̀nyí ni alìkùrún alìmùfàtìlà alìrìnlẹ̀mẹ́ àwọn ọgọ́rùn-ún ọdún mẹ́ta àkọ́kọ́ bẹ̀rẹ̀ lórí ọgọ́rùn-ún ọdún tànábì tó tẹ̀lé àti tẹ̀lé amọ́rọ̀ ànábì wa tànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam sọ pé khairul qurun qarni ọgọ́rùn-ún ọdún tó dáa jù lórí ilẹ̀ ó lè tó wọn ànábì wà ń bẹ̀rẹ̀ lẹ́yìn náà àwọn tó tẹ̀lé lẹ́yìn náà àwọn tó tẹ̀lé lálọ mú àyà kùránù sọ́rọ̀ àwọn yẹn sọ́rọ̀tù tàwùbà asábìkúnà lè àwùwàlún nínà lè muhajiri náà wà lè àmsọ́r kùránì ní ọlọ́wọ́n bá sọ ọ́nù kùránì yìí pé asábìkún àwọn tí wọ́n gba wájú alẹ́ àwùwàlún tí wọ́n jẹ́ ẹni àkọ́kọ́ nínà lè muhajiri wà lè alẹ́ pé al-awwalun as-sabiqun mawsufun biman bil-awwalun man man ta ni wọ́n àwọn olè ní iwájú tó jẹ́ ni àkọ́kọ́ ọlọ́run jẹ́ àti wàhálà rárá fúnra ọlọ́run ló sọ pé mínàlì muhajirin wàlẹ̀ àṣọ inú àwọn muhajir àtàṣọ gbogbo aláṣìmọ̀ àwọn muhajir alimuslimun ay alẹ́dínà aslamu fi makka àwọn tí wọ́n gba islam nílùú wo nílùú mọ́kà wàhájàrù ilẹ̀ màdínàtí ìlú tàà ń pè ní yáfúrí nígbà ní tó wá di almadinatu tọ́ọ̀bà tàbí madinatu tọ́yìbà tàà ń pè ní almadinatu alimunawwarọ̀ lónìí a mùsùlùmí tí wọ́n rí sáàtùkú nílùú madina wọlé àǹsọ́ àwọn tí wọ́n gbà wọn lálejò tí ń ràn wọ́n sí ṣàǹpá àti àwọn èèyàn wọ̀lẹ̀dí ní tẹ̀bẹ̀rúhù àwọn tó wá tẹ̀lé wọn èyí ọlọ́run ò sàdáyàn rí wọn ó mú wá pàrùn tó sátẹ̀lé wọn bí ìsàn lérí dáadáa wọn lérí gbàdá àwọn awáwò bá wá àwọn tó dáa tó tẹ̀lé wọn ẹ wọn sí ọdún wo ọdún tó tún tẹ̀lé tàwọn sọ̀hábà àtọ́dún tó tẹ̀lé wọn mọ̀rùkó díé àní àwọn tí ìmọ̀ wọn tá a ṣe tàtà bóò rẹ̀ atọ́pasẹ̀ ìmọ̀ wọn ìsinádì wọn dọ́dọ̀ ta ní ọ̀dọ̀ àwọn sọ̀hábà wá padà sọ́dọ̀ ànábìwá Muhammad sallallahu alaihi wa sallam àwọn ni wọ́n gbà lérò pé di fáàmì sálàfù sọ́ọ̀lì àgbọ́yé àwọn wọ̀nyí gbogbo ẹ̀ tó bá ti já àfáà lónìí

bèèlé pé yóò dọ́dọ̀ àwọn tàbíhùn àwọn tàbíhìn bèèlé pé yóò dọ́dọ̀ àwọn sọ̀hábà ẹni ìyẹn ò sínú àwọn tó ń sàlàyé kìtàbà súnà bí fáàmù sálàfù sàlẹ̀ mọ́rùkú tí wà bá tó bẹ́ẹ̀nì kan bá ló ń gbọ́wọ́ lọ ṣéwù kan sí á bèèrè pé ọwọ́ ṣéwù wo ni ṣéwù yẹn ti gbọ́wọ́ ṣéwù tó ń tún gbọ́wọ́ lọ́wọ́ ọ̀yàn yẹn ṣéwù wo ló gbọ́wọ́ tá a dirí pé gbọ́wọ́ dọ́dọ̀ àwọn sàádé tí wọ́n bá ti rí ìpè lọ́dọ̀ àwọn sàádé tó bá yẹ dúró lórí iṣẹ́ òkan kò sí nínú àwọn tá a lè tẹ̀lé ìmọ̀ wọn torí pé ìmọ̀ rẹ̀ ò padà síbo kò padà sí ìpìlẹ̀ tọ́lọ́wọ́n bá sọ ọ́nà kọ́rán pé àtúráàbí kó náà lè wọlé sọ̀rọ̀kù ní wa ìyẹ́ làwọn bá lọ wọ́n wá dárúkọ ẹni ẹgbẹ́ aláàmàtú Muhammad Nasiruddin Al-Albani rahimahullah àwọn dákọ̀ rẹ̀ pé ó ní olùmọ̀ àgbà sókọ rẹ̀ jẹ́ Muhammad Nasruddin ará ìlú kan tá ń pè ní Albania ní saudi Europe l'Albania gbogbogbò Albania Albania Albania àwọn ń tọ́ pé wọ́n ní ń pọ̀ ń kọ́ ọmọ bí sàkíríjì wà sàkíríjì kàfírì ní àhàdí ìpìlẹ̀ kìtà wọ́n ní ó ṣiṣẹ́ púpọ̀ nípa sàkíríjì àti tàkíkì ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àdíìsì kíra àríyá ti sọ nìyí ọ̀rọ̀ láwá tẹ́lẹ̀ lórí kí ní jẹ́ tàkíríj àti ṣàlàyé ó ní kárí kan ìnámàlẹ̀ àmì ènìyà fún àpẹẹrẹ tàbí látàkùnlù ìṣìmáà fàínì ṣẹ̀ìtọ́ náà ìyá olùbí ṣìmá yàkún wàyá ṣọ̀rọ̀bù ṣìmá ara ni ní tí ó ń pè ní sàkíríjì ni pé a wà lọ wí pé kí ni mọ́sáwà àdìsí yẹn ìpìlẹ̀ àdìsí yẹn síra wo gangan ló wà ẹgbẹ́ yẹn ní ọkọ̀ sára mọ́ṣáláṣí kọ̀mùsùnmẹ́ kwari ìdọ́ta tí a kan ní tí ọkàn náà àwọn àfá àwá ilẹ̀ Yorùbá kó jọ àfá àwá ní ìdún imam ìkìrò àwọn náà lẹ́kọ̀ọ́ bí àti ń pè náà náà ní náà ní àwọn ló síra jẹ́ ń pè ní àlùwà ló kó jọ bàbá ń pè ní àlùwà ọmọ nàìjíríà ọmọ ilẹ̀ yorùbá bàbá wọn ní ìlú kan bá ń pè ní wọ́n máa ń pè ní lónìí máa nígbà náà tẹ bá rí sí àdúrà kan ọdún mẹ́rẹ́ èèyàn lè rí àdíìsì yẹn nú ẹ táàrí mú tààrí nítorí ọ tààrí èèyàn lè rí bẹ́ẹ̀ kódà àwọn fàwájú èèyàn lè rí ṣé bẹ́ẹ̀ni ìpìlẹ̀ àdíìsì èèyàn wà lọ́mọ dààmú àwọn ọmọ sọ́ọ́dìrù àwọn ìpìlẹ̀ tíra àdíìsì al-Bukhari Muslim Abu Dawud An-Nasa'i Tirmidhi Ibn Majah àwọn kútùbù síta yóò lọ wá wò wọ́n láti page one yóò wá mọ̀ wá àdúgbò tó wà bẹ́ẹ̀ yóò tún wá kúrò ní síta yóò di síta dárúmé súná dárúmé ó lọ wò ó lọ wò Musnad Imam Ahmed, Muwatta Imam Malik ó tún wá pa àwọn Ibn Hibban gbogbogbòdíé Ibn Hibban kátẹ̀tẹ̀ná uh, Bayhaqi ṣùgbọ́rọ̀ alsat àti kí ni kùbọ̀rọ̀ kekere ìwọ̀ntúnwọ̀nsì ní ńlá mẹ́ta ni ó lọ owó tó wà nílẹ̀ àwọn ìpìlẹ̀ ni wọ́n yẹn wà á lọ wú wà á ní ókè ó wà ní jíra ibi mélòó ló ti yọjú àwọn àyè mélòó ló wà ó lọ wà ṣe àkọ́kọ́ ó ṣẹ̀ṣẹ̀ wá lọ wá ìdájọ́ lórí àdíjì tó lálàáfíà àbí ọ̀lálàáfíà ìgbàmí náà ló ṣe àmọ̀ ìwòrọ̀ wí Imam Bukhari àdíjì wà ní kíra rẹ̀ ẹnu ta ni Imam Buhari ti gbọ́ ló ti gbà oògùn ẹni tí ìmọ̀ bùkọ́rí gbà lẹ́nu rẹ̀ ẹnu ta ló ti gbà ooru ẹni tí ẹni tí ìmọ̀ buhari gbà lẹ́nu ẹnu ta ó wà tó tó ìdórí àwọn sàábé sàábé wo ni sábùbákiri ní ṣe umaru ní ṣe usman ní ṣe ali ní ṣe aisha ní ṣe sọfíyá ní tí ó fi wá dọ́dọ̀ àbíbí ìṣe àkọ́kọ́ àwọn ààyè ní ìtọ́tún ti wá wá ó tún tẹ̀lé báwọn ṣé ìtọ́kan náà ni wọ́n aisha ló gbẹ́lé wá aisha náà ló gbẹ́lé wá àmẹ́ni tó gbà lẹ́nu aisha láàyè tó náà ló tún gbà lẹ́nu aisha ń bẹ̀ tó bá jẹ́ nìkan ni ta ló gbà lẹ́nu ẹni tó gbà láìsà ń bí lọ́wọ́ àìsà ń bí ẹni tó tún gbà lẹ́nu àìsà ń bí talent tó gbà lọ rẹ̀ lẹ́nu ẹ̀ sáfẹ́ nǹkan kan ní ó tún wọn tẹ̀lé lẹ́yọkọ̀ọ̀kan lẹ́yọkọ̀ọ̀kan wọ́n pè ní tàfíríjì iṣẹ́ táwọn alibáni <laughs> yóò ààrẹ ọmọ ọmọ wájú wọn ń tẹ̀ ní ìrẹ̀wá ọmọ ayé bá ń sọ ipò tí kọ̀ǹpútà tí mi ó tẹ̀ tí ó ṣáàṣì ohun ní sáfẹ́ di nàìjíríà tí ó bá wà wọn. wọn ò ní wọn ò ní sùn wọn ò ní wo ní wọn jókòó jì ní. ó lábẹ́ ṣàlàyé ní pátá ríjì àti kí ni pàtàkì ẹ̀. tàkíìkì la wá ń lọ tàkíìkì yẹn àwọn ló yẹ ká sọ̀rọ̀ nípa tàtàbò wà lè ṣèkìrọ̀ àtàtàbò wà náà wàlìsìkọ́rọ̀ àtàtàbù wàlìsìkọ́rọ̀ wọ́n ní ìjọ́pẹ̀ ní tàtàbù táà lè pè ní to follow to do what to follow kí èèyàn máa tẹ̀lé nǹkan ma tọpasẹ̀ nǹkan ẹyọ kan máa wá káàkiri ní ìgbà tí èèyàn wà lóko èèyàn á rí ẹsẹ̀ ẹranko kan tó yàtọ̀ sí ẹsẹ̀ òkété ẹsẹ̀ ọ̀yà ẹsẹ̀ àwọn èkúté tààtí mọ̀ rí tàbẹ́tú ó yàtọ̀ ó tóbi èèyàn á bẹ̀rẹ̀ sí tẹ̀lé ojú ẹsẹ̀ yẹn gbogbo ibi tí ń lọ títí táàfi débi tẹ́run kò yẹn wà yóò yàtọ̀ tún ó tẹ̀lé yóò yàtọ̀ sí ó tẹ̀lé ìgbà tó tún wá yá àwọn ẹsẹ̀ yẹn wá pé méjì ó jẹ́ pé ẹran ibi pé méjì nìyẹn ó tẹ̀lé àkọ́kọ́ lọ olóde ìkejì ó tún tẹ̀lé tẹ́tà àkọ́kọ́ yẹn ló dé bíi tó yà bóyá ti rìn bí ìlọtẹ́lẹ̀ ó máa tẹ̀lé ìgbàwọ́yọ́ tó pé mẹ́rin ó máa tẹ̀lé mo fi yẹn ṣàlàyé ni ọ tàtàbọ̀ wàsìkìrọ̀ wọ́n ní àwọn méjèèjì yìí sàmì láàrin ìfìlẹ̀ olómi ṣẹ̀ríyà wà تنقسم إلى قسمين أصول الفقه وأصول ماذا؟ القواعد الفقهية àti اللغوية bí náhàrù ní ìsìn ولكل منهما معنى خاص مع وجود قدر من التدخل بينهما تتبع àti ìsìnkúrọ̀ ọ̀kọ̀ọ̀kan ló nítumọ̀ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ bó tilẹ̀ jẹ́ pé wọ́n tún wọnú ara wọn. lákọ̀ọ́kọ́ àtàtàbùrú wàlébáàfù ánìjùsì ìyá wàlèwàkọ́rì wànùsùsì mùtàfàrìkọ́. wọ́n ní jẹ́ ń pè ní tàtàbùrú ó ní ká ṣèwádìí ìjìnlẹ̀ nípa tí èso dìdí ní tí èso kí òdìdí nǹkan tó jẹ́ ìpín kan nínú odidi ó lè má jẹ́ àbọ̀ àbọ̀ ìlàjì ní ó lè má jẹ́ jùsù ún ẹ́ fún àpẹẹrẹ ní ìsìn odidi èèyàn a ní ẹ̀yà ara orí nínú orí a ní etí a ní ojú a ní imú aléyín alẹ́nu so kí àwọn òun fẹ́ ṣe ìwádìí lórí orí nìkan ṣe ń pé ìwádìí ojú yóò ṣe imú yóò ṣe ẹnìkan náà lọ tún tún ojú nìkan lòun fẹ́ ṣe ìwádìí ẹ̀ yẹn ló yẹ pé ní mẹ́sìn wọ́n ní specialization àwọn ophthalmologist àwọn tí wọ́n ṣe ojú wọ́n yàtọ̀ sáwọn ent ear nose and throat àti sọ pé etí ọ̀fun àti ihò mú tiwọn àwọn ọlọ́kùnrin yẹn ò ní dẹ́kun òun ọ̀tọ̀ tún ní àwọn oní ikùn àwọn oníkùn mọ́rùn-ún yọ́ aláà ní ìsìn àwọn tó ṣe ń pé ní táwọn ó tẹ̀lé ní eyín nìkan bẹ́ẹ̀ lọ̀rọ̀ tàtàbù tó á pé eyín nìkan ló ń wò kó ń ṣe tàtàbù ní so ní ìpín kan nínú òjìjì tàbí ẹ̀yà kan ó yẹn ṣàpẹẹrẹ ní o mọ́rùn-ún yọ́ aláà ní ìsìn thumma wọ́n ní kéèyàn wá kójọ láti àwọn ààyè ibi tí wọ́n ti wà wá mú wálẹ̀ kọ̀ọ̀kan thumma an-nazar fi majmu'iha li istikhraj hukmin aw qa'idatin aw ma'na am ìdí tó fi ṣe wàhálà ẹ̀ tí ó wà kójọ ni ìdájọ́ lórí nǹkan yẹn tàbí ìpìlẹ̀ kan tàbí òfin tàbí ìtumọ̀ kan tí a wà lò fún gbogbogbò àpẹẹrẹ nígbà ní àwọn èèyàn a máa wo ọ̀rọ̀ kan gbogbo díẹ̀ tí wọ́n bá wo ọ̀rọ̀ yẹn wọ́n ni abẹ́wò ní wọ́n ti lo ọ̀rọ̀ yẹn ní Kùránì mọ́sàlá kẹ́límọ̀ kan wà tá máa ìyẹn lè sọ pé òun nínú Quran ìyẹn wà gbé Quran àwọn tó lè ràn èèyàn lọ́wọ́ bí àwọn jẹ̀gbá àwọn tíra kan wà tí pé gbogbo bí tí máa nù Quran wà tó wà nù Quran wọ́n ṣe lóde òní èèyàn lè start èèyàn sì lè mú Quran láti bẹ̀rẹ̀ báyìí pàápàá ẹgbẹ́ alhamdulillah ẹ̀rọ̀bìlà ó bẹ̀rẹ̀ bismillah ẹ̀rọ̀bìlà gbogbo bí tó bá ti rí máa ó máa kọ́ kalẹ̀ mo díẹ̀ min haisul istimal wà dàlálà awi dìlálà yàbẹ̀ mo fẹ́ wo máa nínú Qur'an bí wọ́n ṣe ń lò àti kí ni àwọn bí wọ́n ṣe lò máa yẹn jẹ́ kí ni ìdájọ́ bá lè láàlá sàbílì ẹ̀gbọ́ bá kàn fẹ́ kàá pé iye mọ́ àbá ìlú wà ní Qur'an gbogbo díẹ̀ ọlọ́run kó ṣàánú wa mo ṣàánú wàhálà kan lórí ẹ ìyá kìrìn ọ̀rọ̀ àmúwá fún àpẹẹrẹ nínú Qur'an wọ́n ní máa kan wà ń bẹ́ àdáàlà alàmàíyà tilẹ̀ àmà ọ̀rọ̀ àkídàdẹ̀nú ṣàpẹ́tùmọ̀ èdè ó ń tú kéèyàn máa bẹ tàbí nǹkan kan bẹ pẹ̀lú nǹkan kan ó tú al-ijtima ìkójọ al-muwafaqo ìpanupọ̀ tàbí ìjà báyìí náà ní nǹkan rí kó ní sẹ́nìyàn ìwọ náà gbà pé bẹ́ẹ̀ lórí mo rò pé wàkọ́dí takunu al-muwafaqo hissiya aw ma'nawiyya pé ó lè jẹ́ máa ń tẹ́ ń sọ ní tààyè tàbí àsìkò ó sì lè jẹ́ wípé nǹkan tó ní í ṣe pẹ̀lú ìmọ̀ gbòròkòdíyé tàbí ìrànlọ́wọ́ tàbí ìkúnlọ́wọ́ tàbí àtìlẹ́yìn ana ma'akum èmi bẹ pẹ̀lú yín kò túmọ̀ sí pé mo bá yín jókòó yẹn pé ọ̀rọ̀ tẹ́ sọ èmi náà gbà bẹ́ tẹ́ sọ èmi náà sọ ana ma'akum ó lè túmọ̀ sí wípé màá tì yín lẹ́yìn ẹ má lọ tó bá jẹ́ owó ni ẹ sẹ́ndì má sẹ́ndì owó ẹ understand sọ́nù Kùránì wọ́n ní àwọn kan wà tó jẹ́ pé àdálà àìlẹ̀ màáyà tó láàmà ní tí mò ń sàlàyé láwọn bàbá alibá ní ẹ̀ṣẹ̀ ọ̀ wàhálà tí ó ṣe yọ nínú súnà wàhíyà màáyà tó lè ìlmi wà lè hàtọ̀ mímọ̀ bẹ ti gbogbogbò ó ní kéèyàn máa bẹ pẹ̀lú nǹkan kan pẹ̀lú ìmọ̀ àti kéèyàn rí nǹkan yẹ ní àrítán wàtẹ́ṣmẹ́lù jẹ̀mí àlọ́kọ́lẹ̀kì ó kó gbogbo ẹ̀dá pátápá sí gbogbo tí ń jẹ́ ẹ̀dá kìí ṣe ọmọnìyàn nìkan ó kò síná mọ́mínúhù ọmọ kò bá nùsùlọ́tìlá àdídẹ ọlọ́ni wàhúwà ma'akum àìnà ma'akún tún wàhúwà ma'akum owó ọlọ́m̀bẹ pẹ̀lú gbogbo títẹ́ bá wà ẹni wa bá wá ń ṣe wàhálà rẹ̀ wa sọ yóò iru wà pẹ̀lú ọlọ́run bẹ pẹ̀lú wa pẹ̀lú kí ni ìmẹ́ orí wa ní àrítán látẹ̀kìtẹ́dì kúrúmáńdà àti yan wà láti fọ́lọ̀ ń bẹ pẹ̀lú wa kò túmọ̀ sí pé bóyá ó jókòó sí tàbí ó pẹ̀lú wa bí káwọn ìfún sọ pé ọlọ́run kò sí ọnú ọlọ́run sí yàn nú ọlọ́run máa yí yàn lọ́kàn padà inú bíbélì God with us àwọn kan ní jésù ni ohun gangan lọ́lọ́run olówà láàrin wa tó rìn abàdà rárá torí pé ọlọ́run ọba sọ pé ọlọ́run ọba ní laysa kamislihi shay'un kò sí nǹkan kan tó ń ta lè fi wé ọlọ́run ni ajẹ́gbé kò lè jọ ìyẹn ló jẹ́ káwọn ará India ṣì màálù ọlọ́run ní lọ́dọ̀ wọn kò lè jọ́lọ̀ orígbẹ́ ẹranko ni láì sàkà mẹ́sì yí ṣe burúkú nínú rẹ̀ máa àdáàlá sí alàmà ìyà tìlọ̀kọ́ sọ bíbẹ ọlọ́run bẹ pẹ̀lú wa ṣùgbọ́n kìí ṣe ti gbogbogbò ti àdáyàn rí wàhúyá màíyà tùnẹ́sìrì wà tààyídì wà lẹ́ṣẹ́gbẹ̀ẹ́ وتختص بالمؤمنين أو فئة معينة ìyẹn ni bíbẹ̀ pẹ̀lú ti ìrànlọ́wọ́ ìkúnlọ́wọ́ ìṣọ́ ìmọ́jútó ọlọ́run lè ṣe fún mùmínì a sì máa ṣe fún àwọn ikọ̀ ní gbogbo tí àpẹẹrẹ rẹ̀ nù kúrò ọlọ́run ní ìnàlọ́ha máa sọ bìrín ọlọ́run bẹ pẹ̀lú àwọn àyà mi ní inna Allaha ma'al ladina taqaw ọlọ́run bẹ pẹ̀lú àwọn olùbẹ̀rù ọlọ́run gbogbo gbogbo wa kọ́ ló ní sùúrù ń ṣàdáyàn rí nìyẹn gbogbo wa kọ́ lè olùpáyà ọlọ́run ní ó kó sínú irú bíbẹ pẹ̀lú ìyún sọ pé ọlọ́run ọba jẹ́ olùrànlọ́wọ́ wọn yóò sì fi wọ́n ṣe kòńgẹ́ kí ni àṣeyọrí ẹ ṣe sùúrù ọlọ́run bẹ pẹ̀lú onísùúrù ọlọ́run bẹ lẹ́yìn onísùúrù lọ́lọ́wà kí ni túmẹ̀ òní pé òní ó padà borí òní gbogbo àwọn tí wọ́n ṣe mọ̀rànràn tí wọ́n ti lọ yẹn tí wọ́n ní ah, a ti ṣe sùúrù ọ̀nà mọ̀ ṣe ìwọ náà ló padà bọ́ síwájú gbogbo pé gbogbo mú wá ní o nínú Kùránì àwọn ọmọ àyẹn wà o máa sọ ọ̀rọ̀ kékeré kan tí bá sọ díẹ̀ nínú rẹ̀ ma hmm? a fi síyáàkì àmbìyà ìwà rúsùlù táà fi rọ̀líbàn lè tẹ̀síìtì wà ọ́fìnlẹ̀ hope máa tọ́lọ̀ máa lò fáwọn ànábì ọlọ́run àtàwọn òjíṣẹ́ lọ́pọ̀lọpọ̀ ó máa ń wá láti láti fẹsẹ̀ wọn rinlẹ̀ láti mú mọ dúró lórí òdodo àti láti mú ìfòyà tàbí ìpayà tàbí ìbẹ̀rù kúrò fún wọn bí ànábì wa Mùsá àti tani Harun nígbàtí ọlọ́run ọba pè Mùsá ọlọ́run ọba sọ fún Mùsá pé àti Harun pé látàkọ́ ọ̀fà ẹ̀yin méjèèjì ẹ má bẹ̀rù innani ma'akuma èmi ń bẹ pẹ̀lú ẹ̀yin méjèèjì asùmá wà àrọ̀ mò ń bọ́ mò rí sẹ́lẹ̀ yìí ìtumọ̀ rẹ̀ ni pé màá yí yàtọ̀ hìbze ọlọ́run sọ fún àwọn méjèèjì pé ìṣọ́ òun ń bẹ lórí yín ẹ máa ń lọ fìràwùn ọlọ́run rán wọn sí tàbí ìdábà ìlà fìràwùn ẹ rèé bá fìràwùn náà jùsù àmà bí ọlọ́ni ìdáb ìlà Fir'auna innahu tagha tí ó yé ọlọ́run wá ń fi lọ́kàn torí pé tí mú sá sọ ní pé hmm, Fir'aun lágbára ọlọ́wá ní ìgbà tó tó tó wá ní òun ó lọ wá wò pé òun ní kùsùr òun ní àwọn àbújẹkù fún mi wáyà sírì lì amúrí iṣẹ́ tó rán mi iṣẹ́ tó lágbára ni ṣe iṣẹ́ yẹn ní rọrùn fún mi wahlul uqdatan min lisani kókó kan bẹ ní ahọ́n mi bá ń tú yafkọ̀hú kọ̀ọ̀lí kí wọ́n lè gbọ́ ọ̀rọ̀ mi lágbọ̀yé àkọ́kọ́ wọn ò ní fi ṣe ẹ̀yẹ tó lápá kan náà àfáà ní ó ń kí lólòyìn mú kúrò ó ní àwọn ìtàn tí wọ́n sọ ìsọ̀lẹ̀ yàtù pé o mú iná ó sọ fẹ́nu wá fún ní ìṣẹ́lẹ̀ jẹ́ kó máa hẹn wọn ní fi ń ṣe yẹ̀yẹ́ ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ ó yé wọn wọn ya mi mi mi nínú àwọn ará alé ó tún wá dárúkọ rẹ̀ pé Haruna akhi ishdud bihi azri wàṣíríkù fi amúrí káyẹ̀nù sàbìhákà kàfíìrọ wà nẹ́kùrọ́kà kàfíìrọ kí lọ́lọ́rọ̀ bá sọ ìnáka kúnta bíná bà síìrọ kọ́ọ̀lá tọ́dí òtí sí òdáka gbogbo ń tó béèrè ti fún ọ ìyẹn lọ́lọ́ ni máa lọ innani ma'akuma asma wà ara ayé ma'iyatu hajj ọlọ́run ọba ní ẹ̀ẹ́mbẹ̀ lábẹ́ ìṣọ́ lábẹ́ òbò gbogbo tẹ́ ń bẹ̀rù pé mú pé ìrànà lè ṣe kò lè ṣe so ọlọ́run fi wọ́n balẹ̀ látara ìbẹ̀rù ìbẹ̀rù ó padà ṣẹlẹ̀ sí ń fi nafsi i khifata ya Musa kí wá tẹ̀lé kó látakọ̀ ṣe fọ́lọ̀ ẹ̀hẹ́n innaka antal a'la ìgbà tí àwọn òpìdán nígbà fìrẹ̀ àwọn wọ́n ju ìbálò àìsí àwọn okùn wọn àti àwọn ọ̀pá wọn wọ́n jùúlẹ̀ tí wọ́n ṣe jùúlẹ̀ kí ló ṣẹlẹ̀ ojú ìdàndẹ́ ẹ̀n ìṣújú bá mú àwọn èèyàn wọ́n wá ń rí ọ̀pá yẹn àti okùn yẹn ní nǹkan tó ń rìn bí ejò ọlọ́ni lẹ́sẹ̀kẹsẹ̀ ìbẹ̀rù kan wọ ọkàn Músá pé ọ̀pá ẹyọ kan ẹwà dúró ejò nítò sì mọ̀ ní ń ju ọ̀pá kan lẹ̀ kó dejò ló ti pọ̀ lẹ̀ lé nítumọ̀ mọ́ ọlọ́ni ìnẹ́ka àlà àǹtàlà àríwọ́ ló borí wọn lè ánàlá àtàlá kọ̀dìkọ́ọ̀lá láhùmá àìlè Mùsá wà Harun ìnáni máàkùmá èmi ń bẹ pẹ̀lú yìí òun mọ̀ dáàbòbò yìí asìmá gbogbo tí àwọn èèyàn ń sọ fẹ́yìn sọ mú gbọ́ wàárọ̀ in tó ń ṣẹlẹ̀ mórí bọ́lá ẹgbẹ́nu tẹ̀sírí kùrùtúbi àtàtẹ̀ sírì ní wọ́n ní ọ̀pá yẹn òdejò àwọn okùn tí wọ́n jùlẹ̀ òjejò kankan wọ́n ní lọ́wọ́ bá fi sọ pé tàkìyìlì ni ìṣújú ló máa wọ èèyàn wọ́n ní kó tó dijọ́ yẹn làwọn òpìdán yẹn ti wá nine wọ́n ti wá ihò kéékèèké sí gbogbo lẹ́bẹ̀ yẹn wọ́n fanẹbítà tí wọ́n máa fi ń ṣe kí ó kí tó ń fa náà ṣe pé tí wọ́n bá bomi tí ó máa ṣe gbì tí ó fi máa ń di ẹ̀hẹ́n wọ́n ti wá rí mọ́lẹ̀ níbẹ̀ yẹn so àwọn tí ní yẹn ló ṣe kí ni ló spark tó ń ṣe ló wá bó ṣe ń ṣe nǹkan àdókún sìn bọ́m tí wọ́n bá jù yóò gúnlẹ̀ fún gbogbo ẹ̀ àwọn àdókún kéékèèké tí wọ́n lè wá rí mọ́lẹ̀ níbẹ̀ ó wá ń dún díẹ̀díẹ̀ olówá ń ti àwọn okùn yẹn bí ẹni tí àwọn okùn yẹn ti dé jù ó láì gbogbo àwọn àyà àwọn èèyàn fi já mọ́kúrútù bí ṣàlàyé kìí yẹ dáadáa ẹgbẹ́rẹ̀ bá mọ sáyẹ̀nsì náà èèyàn lè po àwọn ẹ̀dán kan ìdá ẹ̀ṣẹ́ chemistry end point tàbá ń ṣe titration color kìí yóò change sí gíní sí yellow èèyàn tó lè máa da omi báyìí omi yóò di pupa omi yóò sì di pupa èbí kẹ́míkà yẹn láti di sí àtìmọ̀ end point ara mọ̀ dáṣí mọ̀ tó bá ti dáṣí débi ní kọ́lọ̀ rẹ̀ ó change common chemistry ní ìmọ̀ kan ní ṣùgbọ́n àwọn èèyàn sọ pé a ní agbára kan wọ́n ní tó ṣẹlẹ̀ ń gbà yẹn ni ṣùgbọ́n káfí yẹn ó ń pè ní tàkàbò gbogbo máa máa máa mo rántí ìgbà kan tó à ń bá àwọn amadí àṣe dìbéètì tá bá wọn ṣe ìtàkùrọ̀sọ tàbí ìfọ̀rọ̀wérọ̀ ní mọ́ṣáláṣí ọjà àbá lóṣogbo mọ́ṣáláṣí gbogbogbò èmi àti àṣẹ́k alìostaf lefade dr Lukman Idris Shekoni abizọ́lọ̀ ọ̀rọ̀ àgbà náà kìí gba phd kódà kìí ní first degree sánáwí nìkan ni stars kì ṣe ń gbà náà àwa méjèèjì àwa la fèsì wọn nínú nǹkan tí wọ́n mú wá nígbà táwa mú àyà kùránì wá láti ti ọ̀rọ̀ wọn sọnù wípé ẹnì kankan ò lè jẹ́ ànábì mọ́ lẹ́yìn jẹ́ ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam wọ́n mú ìsá ọmọ mọ́ríyàmọ̀ wá pé ìbáwà sọ pé ìsá ń bọ̀ ìbáàbí yóò ṣe tún wá lẹ́yìn ànábì àní rárá ó ti já ànábì tẹ́lẹ̀ àbí kìí sànábì ní ìsá ni àbí kìí sànábì ní wà ìkọ́lá ìsá bùnú mọ́ríyàmọ̀ yà kọ́ òun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ànábì lòun pé ta ni pé kò sáàyè fún àlọ́ mú àyà kan wá nínú sọ́ọ̀tù nìsáà tí ń bá gbàgbé níbi tọ́lọ́wọ́ ọba ti sọ pé wà mẹ́yìn yóò tẹ́ ìlàáhà wà rọ̀súùlà fàúlà ìka máàlẹ̀dínà ní àmàlọ́hù àléhìn nínà nàbìyìnà wà sídìkìnà wà ṣùhàdá wà sọ̀lẹ̀hìn wà hásùnà kánù sílẹ̀ ọlá rọ̀fíkọ̀ wà hásùnà ọlá rọ̀fíkọ̀ wọ́n lọ́lọ́ ní mẹ́yìn yìí sí ìlà ẹnikẹ́ni tó bá ti tẹ̀lé ọlọ́run tó gbà tọ́lọ́run wárọ̀ sí ìlàhú àtòjíṣẹ́ ìyẹn lànàbí wa Muhammad fáàkù láàríkà àwọn wọ̀nyí ó ti ìjápọ̀ tó má àlẹ̀dínà àmàlọ́ àléyìn wọ́n jẹ́ ọ̀kan nínú àwọn tọ́lọ̀ ṣe dẹ̀ra fún ẹwùjẹ́ lọ tún máa nínú àwọn tọ́lọ̀ ń ṣe dẹ̀ra fún nínú nàbí yìí wọ́n lè dànà bí wàsìdìkín wọ́n lè jẹ́ olódodo ṣàpọ̀ olódodo tẹ́ ń fẹ́ kìí pé nǹkan jáyọ́ sọ̀rọ̀ òdodo àti ṣàlàyé ẹ̀fẹ́ yìí ẹgbẹ́ tí wọ́n bá sọ̀rọ̀ ọlọ́run fún kìí yìí rẹ̀ wò ṣé bó ti rí nù ń lò lọ́ndí ẹnu kò ní sọ pé sábà abẹ lọ́run kó fi rọ̀ wá lọ́rùn wàṣùhádà àwọn tó kú ṣẹ̀yídí wà sọ̀lé àtẹnire wọ́n lẹ́yìn mùsùlùmí wọ́n ní èyàn lè jẹ́ olódodo àlọ́ lè dá tó èyàn lè di ṣẹ̀yídí olè kúkú ṣẹ̀yídí ẹ ṣe wá jẹ́ pànàbí ọlọ́run sọ pé èyàn lè di nǹkan mẹ́rin ẹ̀yìn ní mẹ́ta péré ló lè dá ẹwọ ni ọlọ tún mọ́ àyẹ̀ ṣe pé mọ àyẹ̀ ó nítumọ̀ oríṣiríṣi máa kí nìyẹn ó jẹ́ mùsọ́ hábà ìkhtiyariya ńlọ́lọ́fù sọ pé fa'ula ìka máa lẹ̀dínà ní àmàlọ́wọ̀ àlẹ́yìn ọ̀kanú wọn tó bá ti jọ gbẹ́ǹde zúmúrà àwọn wọ̀nyí ìjọ àwọn wọ̀nyí olú máa bọ́ tí a wá lọ padà sí súnà ìdí tí súnà ní ẹ̀wọ̀n pé ó máa rúgbọ́nà kọ̀tọ́ bọ̀dí aláàní akọ̀wàmù yujadilunakum fi kitabillah àwọn nǹkan ń bọ̀ tí wọ́n mọ̀ bá yín jiyàn nípa àyà ọlọ́run ẹ má bá wọn jiyàn pẹ̀lú kẹjọ mọ́ lọ́kìtì pí pẹ̀lú àyà kùránì o fàkùdú um súnà ní ẹlọ́kì kitabillah àwọn ma akànlọ ju tẹ̀sírì inú kẹsírì ní táyà yẹn ti sọ̀kalẹ̀ táyà yẹn wà ìmáàmù inú kẹsírì kan fún sábàbù ní zúlẹ̀ wà ní táyà yẹn kí ló fà á tó fi sọ̀kalẹ̀ òun ló jẹ́ kí wọ́n jókòó jẹ́ ọ̀kan náà sàábà sọ fáàmù sallallahu alaihi ó ní ó wà láàrin wa ní ìsinmi wa ń dùn god and pastor mott láìpẹ́ láì jìnnà ó fi tòrúkọ́ lọ sí sọ wá pé ìnáká mà yìí tún wà iná oúnkọ́ mẹ̀yìtù ó padà kú wó ni wọ́n ni ànábì wá dákẹ́ kò sọ̀rọ̀ títí báyà yẹn fi sọ̀kalẹ̀ pé mẹ́yìn tí ìlà àwà rọ̀sùlà enike nínú yín tó bá ti tẹ̀ lọ́lọ́run tó ti gbàgbọ́ ànábì tó bá dòòjú àlìkìyà mọ́ ni àwùjọ tí àwọn ànábì ọlọ́run àwọn sì àwọn ṣùhádá àtàǹsọ̀ ní ìwà ibẹ̀ ni wọ́n náà wà alìmọ́rùkú máa mẹ́rin àhábùsà ẹrántí àdísì lábáwà ọkọ̀ tó wá tó ń pè ya Muhammad tó ń pariwo tí ń hu sánàbí bí ara oko sánàbí náà dá lókè ọ́ọ̀rù ìyá àwọn ọmọ ọdún mọ́mọ́dú ooo ànábì tún ní ooo rí torí pé ara oko ni kò gbélú ṣàfẹ́ tó wá béèrè náà nìyẹn ẹnìkan nífẹ̀ẹ́ àwọn kan ṣùgbọ́n kò sí lára àwọn yẹn bá díyà làwọn wà ó nífẹ̀ẹ́ ànábì ó nífẹ̀ẹ́ àwọn pàdé àmọ́ ẹran ní ìdànù pápá lànábì fọ ìsinmi pé almaru ma'a man ahabba síbẹ̀ ànábì sọ fún pé ó bí ànábì àìyà ọmọlìkì àmà takúnú fi kíni fi zùmọ̀rọ̀ sí àkùnlá so ọlọ́run kó ṣàánú àwọn yìí ó jẹ́ kéèyàn lè máa yanjú àwọn ọ̀rọ̀ lọ́rọ̀ kan ẹwà wo lórí máà nìkan kéèyàn wá jókòó ìlálátìlà alùfáàsì ní wá kiri yẹ o àwọn náàwù náà ṣe o àwọn sọ́rùfù ó ṣe o àwọn bàlágọ́ ó ṣe ti wọn o àwọn súnà ó ṣe ti wọn o àwọn nílùmọ́lì kùrá ó ṣe ti wọn o ṣe ń pè ní ìmọ̀ wọ́n á ní kí nǹkan fílẹ̀ torí pásìkò ń lọ wọ́n á ní kí ni fá ìdátù áàdì ìtẹ̀tẹ̀bọ̀ ọ̀rọ̀ kọ̀ọ̀kan tá ń tẹ̀lé nínú kùránì àbínú súnà yìí kí láǹfààní tààrí ń bẹ̀ wọ́n ni awalan dọ́ptù masá ilẹ̀ àkídà dọ́ptù masá ilẹ̀ àkídà khususan báàbù sifat ọ̀rọ̀ tó ní ń ṣe pẹ̀lú ìgbàgbọ́ àwa mùmìní á lè tè mọ́lẹ̀ irú ẹni mo ló ṣẹlẹ̀ láàrin àtàwọn àtàwọn amadíyà ṣàǹpé tí wọ́n ni pé gulam ahmad ni tí ẹ bá sì ní ò sí ànábì ní ìmọ̀lẹ́yà ànábì Muhammad gùlámù ní wọlé mọ́ ẹ̀sìn wọn fi dúró lórí irọ́ lọ́dọ̀ àwọn èèyàn wọ́n wá lọ lò yẹn wọ́n fẹ́ fi gbé wọlé láwọn afáàfin ní àwà ṣe tàtàbùrù mọ́ àyẹn ṣé ìtumọ̀ ẹyọ kan ló máa mú wá ní kìí ṣòun àwọn àyẹ̀wò síyáàkù tó ń bá bọ̀ in the context bí wọ́n ṣe lò kí ló tú sí òun ló jẹ́ ká lè bọ́ lọ́wọ́ wọn wọ́n ní khususan báàbà sifat ayp báàbà sifat ládàáyanrí tàbí pàtàkì jùlọ ní n tó ní ń ṣe pẹ̀lú ìròyìn ọlọ́run àwọn kan gbà pé àwa èèyàn igan ọlọ́run ni wá àwọn kan gbà bẹ́ẹ̀ ó ní àdúrà kan mọ́ sí Allahumma anta kullu wà minka kullu wà ilayka kullu kí ló tẹ̀lé wà kullu kullu ìyẹn ni wọ́n pè ní wahdatul wujud unity of existence pé gbogbo nǹkan tó ń bẹ ẹ̀yọ̀ kan ní ọlọ́run wọ ní gbogbo nǹkan ọ̀dọ̀ rẹ ní gbogbo nǹkan ti wá ọ̀dọ̀ rẹ gbogbo nǹkan padà sí gbogbo náà ni gbogbo ọlọ́run kì í ṣe gbogbo nǹkan ọlọ́run ṣòpinya ara rẹ̀ àtẹ̀dá ọlọ́run kì í ṣẹ̀dá imam Ahmad bin nínú tí a rẹ̀ tàbí tó sọ tó fi ṣe tìfà àkídà alìsúnà wal àwọn jàmíyà jàmíyà àwọn sọ nípa khalqul Qur'an wọn ò fẹ́ gba Qur'ani sọ́rọ̀ Ọlọ́run pé ẹ̀dá ni ẹ̀dá ò ní padà kú ní àìpé Qur'ani ò ní wúlò tó bá yá wọ́n táìmù ti lọ ṣùgbọ́n tí mo fẹ́ lò ní ẹ̀rí alimam Ahmad tó fi ṣe láàrin adẹ́dà àti ẹ̀dá tọ́lọ̀ fi ṣe ní kùrá ní ṣúrọ́tù Yásìn níparí ẹ̀ ayà tó kángo sí kẹ́yìn ó ní ọlọ́run sọ pé ìnáma àmúrúhù ìdá àrọ́ọ̀dà ṣe à àìyàkú làláú kún fàyàkùn ìnáma àmúrúhù ìdá ṣe àìdá nígbàtí àrọ́dà gbèrò ṣe ó ti yàtọ̀ sí kí ni ọlọ́run a ń yà kú lálàáhù yóò wá sọ fún nǹkan yẹn pé kún jẹ́bẹ̀ pa nítorí pọ́lọ̀ ń sọ pé jẹ́bẹ̀ yẹn ìyà kún nǹkan yóò wá jẹ́bẹ̀ di ábí ilẹ̀ àyà pẹ̀lú àyà ìkọ́bí fárapọ̀ ayé mẹ́yàzàlọ́ ta'ala bayna baynahu ay dhatihi wa shay yani bayna al-khalq bayna al ọlọ́run ti ṣòpinya láàrin ara rẹ̀ sí èsì ẹ̀dá àti ẹ̀dá adẹ́dà yàtọ̀ sẹ́dà lọ́lọ́run fi ní hal ata alali insani hínú mínà dáhàrí lam yakun shay'an madkura suratul insan suratul dá hal ata alali insani hínú mínà dá àwọn ìgbà dáàrù ìgbà ti ré kọjá lórí ọmọ ènìyàn làmìyẹ́kùn ṣe à ọmọ ènìyàn jẹ́ nǹkankan mẹ̀tùkúrọ̀ táàmà ọlọ́wà ní iná kọlákọ́nà lè ìrìnsáàmà mẹ́mọ̀ tó fásìn àmìṣẹ́ ọmọ èèyàn yẹn àwọn amú jáde láti ara àtọ̀ táàrùpọ̀ nẹ̀bẹ̀ntàlìhì àwọn àjọ ọmọ à ń bàṣúyà àwọn ní ìgbọràn àti ríran àdánwò ní méjèèjì ṣùgbọ́n àjẹ́ ìkankan tẹ́lẹ̀ ọlọ́pàá mú wa jáde láti yẹ àìṣọ́ ọlọ́pàá àjẹ́ ló fi dára lórí tó ti yé sọ̀kọ́lùkù ẹ̀dá ni wá tó torí náà tọ́lọ̀ kó ṣàánú wa àlàyé tí mo ṣe ní pé in tó lè jẹ́ ká ṣe léyìn ni tàtàbò títẹ̀lé àwọn àlọ́fáà wàlẹ̀ ìsìkìrọ̀ pé a kí n kàn mú yẹn mọ̀ díẹ̀ ìsìkìrọ̀ ni pé àwọn hukumu tàbí ìsìnbá tàbẹ́ ṣe tí yóò jẹ́ kùlíyà tàbí àmà ilé yóò jẹ́ jùsìíyà ṣókíyé ilé yóò jẹ́ part we want to bring out a ruling that is only a partial one or a sub just a part of it not the whole of it sọlọ́run ṣàánú wa ẹlẹ́ẹ̀kejì fáàmùndẹ̀kí ìkòlù lè sí ákìlì kùránì àgbọ́yé tó jíndò dakik àgbọ́yé tó ṣe kíni tó kí tó jíndò nípa bí àwọn àyà kùránì ṣe ń wá ẹlẹ́ẹ̀kẹta tí ò tó jíndè yóò sọnù àtàmùyíìzù bayna lèmàíyá ti ìlàhíyá wà lèmàíyá ti bàṣàríyà àti ìkàmù ìsìdìláàlì wà ádámi lẹ́kọ́lá yẹn pé nípa máa tàà ń sọ ẹ̀ ó ń ṣe òpinya láàrin bíbẹ tọlọ́run àti bíbẹ tẹ̀dá kọlọ̀mọ́ bẹ mọ́sàlẹ̀ nígbàtí inú àkídá pẹ̀lú àsìtíyà tí àkánwà bá ń pè ní àkídá àlùwàsìtíyà tí sheik islam ibn tẹ́míyà ṣe àwọn èèyàn ti ṣiṣẹ́ rí ẹ̀ tó pọ̀ náà tó ṣiṣẹ́ rí ẹ̀ tó lágbára jù ní sheik isaimin àwọn náà ti ṣiṣẹ́ rí ìṣẹ̀lẹ̀ yàtọ̀ sọ́lé ìpàfẹ́ máa bá lọ inshallah tàmákà wọ́n ṣàlàyé nípa màíyàtò kọ́sọ̀ kọ́lọ̀ mọ́ bẹ pẹ̀lú ẹ̀yìnkan lágbàáyà ní ti mú bá àti àrùn àtàwọn wípé kò túmọ̀ sí ọlọ́run mọ́ ìlẹ́gbẹ̀ẹ́ wọn ṣé ìfẹ́ ìjẹ́bí ọwọ́ wẹ́lẹ̀ lárúbá kan wá bàbá ìná wà gíní wà fọ́mẹ̀ àárín lọ pẹ̀lú gíní pẹ̀lú pẹ̀lú òṣùpá òṣùpá yẹn ẹ̀wọ̀ òṣùpá wà wọ́n ni àwa àti òṣùpá lájọ́ rìn lálẹ́ àwọn báwa àti ẹ̀kọ́ ni ṣùgbọ́n tí òṣùpá ń dúró fẹ́ bẹ̀rẹ̀ wa ni ẹ̀wọ̀ òṣùpá yẹn wà lóògùn ẹgbẹ́ màáyà yẹn kọ́ọ̀tù ni àdáyẹrí òdògùn rẹ̀ ìsìn iṣẹ́ òṣùpá yẹn nìkan kìí ní àwọn nìkan ló ń lo òṣùpá gbogbo ayé tó ṣùpá bá rẹ̀ dé jọ́nà ni wọ́n ń lò bọ̀ òdògùn rẹ̀ láti ṣàdáyẹrí rẹ̀ tó túmọ̀ sí pé òṣùpá yẹn jókòó jì só lè fọwọ́ fún òṣùpá só lè mú ọlọ́kọ́ sàṣàánú wa ti lálàyé èyí tí mo ṣe lálàyé yẹn ọlọ́run kó wa àtàkìkì yẹ ìyẹn ni màá ṣàlàyé lónìí táàfì wá stop méjì la lè pín sí kí ni mo pè méjì la lè pín sí alákọ̀ọ́kọ́ nínú èdè ìjọ́pè ní tàkìkì wọ́n ní ìta mìnàlẹ̀ hak láti bí ara òdodo وهو الإثبات والإحكام والتثبت ó ní káfẹsẹ̀ káfí ìdí ọ̀rọ̀ kan múlẹ̀ káfí ẹsẹ̀ ọ̀rọ̀ yẹn rinlẹ̀ kúrò pé ká gbé ìdájọ́ lé nǹkan lórí láìsí èméjì yóò kọ́ ida ثبتت إذا ثبته بعد النظر والتدقيق وعزال عنه الشك والاعتراف ṣe bá dé yànkan ṣe tàkíkì ọ̀rọ̀ kan táwọn bàbá ní àkíkà nígbà tó sọ̀rọ̀ ń sọ̀rọ̀ sọ̀rọ̀ ah, ah, kìí tàkíkà ti bàlágọ̀ pé wọ́n fi yẹ ní bi ẹ̀yẹ pò e tàbí tẹ̀ bá ń kúrọ̀ <laughs> ṣùgbọ́n ìta ń ni pé ó ṣàlàyé gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n wà bẹ́ẹ̀ wọlé ah hakika ni pé hapon pé ni títí ni ó ní nǹkan tó sọ yìí ìyẹn ni ìta àkọ́kọ́ fẹ́ sọ ó mú kúrò gbogbo tó ń jẹ́ iyèméjì àti ìrújú ìyẹn ní èdè ẹlẹ́ẹ̀kejì tá a sọ pé ìta fẹ́ إثبات لقول أو المسألة بالدليل الصحيح مع الفهم الدقيق للنصوص ووضعها في مواضعها وتنزع عن الهوى والتقليد الأعمى kí ni túnmọ̀ ẹ̀ wọ́n ló òun ni ká fi ìdí ọ̀rọ̀ kan múlẹ̀ kí ni wọ́n pé kábìdí ọ̀rọ̀ kan múlẹ̀ tàbí mọ́sálà agbọ́nrin ọ̀rọ̀ kan ẹ jẹ́ kan jáde tá ṣe sami hamida lórí ìrun bọ́bà mẹ́wàá lákàlámù láàtò dáwọ́ wa padà sáyà àbẹ́gbẹ̀ náà àyà láàfi o tá ń ka sí tàà bá ti kú onírùkú ẹ̀gbẹ́ ni ó wà ẹni tí ó wà sọ fún a wípé ẹ̀gbẹ́ ni ó wà tàbí àyà yóò ṣe tàkíkì ọ̀rọ̀ yẹn yóò fi èyí tó fi sọ pẹ́gbẹ̀ ni yóò fi dí ọ̀rọ̀ yẹn ẹ̀rí rẹ̀ yóò fi múlẹ̀ ṣótíé ẹ̀rí tó lálàáfíà kéṣe pé tàbá wo tí ẹ bá dúró àwó kankan ma alifahami dekik àgbọ́yé tó jíndò linusus fún àwọn àyà Koran àbáwọn kíni àbáwọn hadith Ati gbigbe àwọn eri yẹn sí aye ààyè rẹ̀ ẹlòmí máa ń lo ẹ̀rí síbi tí èṣáàjì ẹ̀ fún àpẹẹrẹ ọlọ́wọ́ bá sọ ọ́nà Qur'an Suratu Jumu'a fa'ida kúdìyà ti sọ̀lá tún فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون níjọ́ friday àwọn kan máa ń ṣe kìíní kan tá ń pè ní kúbùrà mọ́ṣáláṣí wọ́n jókòó wọ́n máa ṣe wírídì nínú ẹ̀rí wọn ni ayàyẹ pé ọlọ́run ní tẹbá ti kí jímọ̀ fantashiru fil abdi ẹ̀fọn ká sórí ilẹ̀ wàbẹ̀tágún mìfọ̀dìlá ẹ máa wá ọrẹ ọlọ́run ọba káàkiri lórí ilẹ̀ jíjẹ mímu nìyẹn gbòkègbodò ẹ̀ kí ló àtẹ̀lé wá kúrò lọ ákẹ̀tẹ̀ ẹ̀rẹ́ ti ọlọ́run lọ́pọ̀lọpọ̀ wọ́n ní àwọn wá rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ níjọ jímọ̀ lẹ́yìn láwọn ti kúrò ní jímọ̀ ẹ̀rí wọn ṣe àfẹ́ áyà yẹn ibi tí wọ́n lọ lò sí kèé sáyé ẹ̀ táà bá bẹ́ sọ fún wa pé ẹ̀rí rẹ̀ nìyẹn wọ́n ṣe tàkíkì ẹ̀ wọ́n fi rinlẹ̀ wọ́n fi díẹ̀ múlẹ̀ wọ́n fẹsẹ̀ rinlẹ̀ wọ́n kó ẹ̀rí tó sọ bẹ́ẹ̀ wá torí táwọn ó béèrè pé ta lọ́lọ́run sọ áyà yẹn kalẹ̀ fún kílèsì tí wọ́n fún wa wọ́n ní ànábì sáànábì tú bẹ́ẹ̀ kò dìgbà táànábì bá tú áyà ká tó mọ̀ túmẹ̀ ìfẹ́rò kan láti kọ́ fún wọn yẹn ẹlẹ́ẹ̀kejì sáàmọ́bí lò ó bẹ́ẹ̀ jàǹpé alákọ̀ọ́kọ́ kò dìgbà táwọn èèyàn bá tún nǹkan kan ká tó mọ̀ bẹ́ẹ̀ ìgbà táwọn bí sọ́lọ̀ ń sọ fáwọn bí inú kùránì pé fàlátàkúnlà ọmọ òfin àwọn ìyá yín àwọn òbí yín ẹ má ṣe sí ọ wọn ṣé tá a bá gba etí ìyá wa àbí bàbá wa ṣe ó ráìt á ní ó ráìt ó ti kó sínú pé ẹ má ṣe sí ọ wọn náà pé ẹ má gba wọn létí tó ń torí náà kò dìgbà táwọn bí bá sọ pé túnmọ̀ ẹ̀ ní ṣẹ́rí pé wọ́n rọ́rọ̀ gbé kalẹ̀ àbí fún ọ̀rọ̀ náà ò ṣùgbọ́n torí torí kídi kọ́rọ̀ lè yanjú àwọn ní ọdá táwọn bí lò ó bẹ́ẹ̀ ibi tí wọ́n kù sí nìyẹn ànábí ò lò bẹ́ẹ̀ irú ẹ̀ ni àwọn míì tí wọ́n bá fẹ́ kírun mo ti rí ìyẹn rí dáadáa kí wọ́n tó ṣèkọ́ mọ̀

bẹ́ẹ̀ ni ò béèrè láwọn yẹn tó láwọn yẹn òun mọ̀ mímọ̀ kí òun mọ̀ kankan àwọn kan ṣe tẹ̀kílìdò àmọ́ ni wọ́n pè yàn ìtẹ̀lé afọ́jú wọ́n á béèrè àwọn tí wọ́n sún ẹ̀rí ẹ̀ wá sórọ́tù ilẹ̀ àálá ni ò wàdákà rọ́smọ̀rọ́ bìhí fàṣọ́là wàdákà rọ́smọ̀rọ́ bìhí fàṣọ́là wọ́n rántí orúkọ olúwa wọn wọ́n sì kírun wọ́n tẹ̀rí àwọn nù wọ́n lọ lọ sí ilé ìsáyè rẹ̀ ìbéèrè ni pé tánà bíi tú bẹ́ẹ̀ èsì ẹ̀kan kò dìgbà tánà bíi bá tú bẹ́ẹ̀ ká tó lò bẹ́ẹ̀ kódà tánà bíi lò bẹ́ẹ̀ ibi tí wọ́n kù sínú àwọn èèyàn máa ń ṣe bẹ́yìn ṣùgbọ́n tó bá fẹ́ fi kálá wọn fẹ́ fi ìdí ọ̀rọ̀ wọn yẹn múlẹ̀ ni wọ́n fẹ́ ká gbà wọ́n ó ṣe tàkìkì ẹ̀ pẹ̀lú kíni pẹ̀lú mímú ìrújú irú ẹlẹ́ẹ̀kejì tí mo béèrè pé sọ́nà bí lò bẹ̀ yẹn wọ́n ó mú kú òfin wa mo rò pé tí ẹ bá sì ti ń ṣe ìwádìí ìjìnlẹ̀ tó fẹ́ fìdí ọ̀rọ̀ múlẹ̀ tó fẹ́ fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ tó fẹ́ sàlàyé pé ní ìlòdodo ó gbọ́dọ̀ ní àtànẹ́zò ṣòdíé ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó mọ́ kúrò níbi kíni alẹ̀háwà ánilẹ̀háwà wà tẹ̀klídìlà àmà kúrò níbi ìfẹ́ ẹnú àti ìtẹ̀lé afọ́jú ọ̀pọ̀lọpọ̀ àfáà mi ìtẹ́ bá sọ pé tọ́lọ̀ ń wí nì kò sí ìdí tí ò fi gbàjú pé àfáà tó kọ́ oníkéw ọdún méjìlá làwọn lò lọ́dọ̀ ẹ̀ àwọn sì mọ bàbá tí bàbá ti kú báyìí ni bàbá ṣe ṣe tó fi kú ìdí tí ò jẹ́ kó gbà tó ń sọ yẹn nìyẹn láńpẹ̀ ní tẹ̀kìlídú àmà ìtẹ̀lé afọ́jú kò rántí béèrè lọ bàbá gbà tí bàbá láyé fún wà láyé pé kí ló dé tẹ̀ fi ń ṣe báyìí kí lẹ̀ rí tẹ̀ ń ṣe ọlọ́run ó sàánà so idan ìyẹn ló ń pè ní tààkìkì falimu hakik ẹni tí ó wà fìdí ọ̀rọ̀ múlẹ̀ tàà pé kàkàkì muhakiki láyẹ̀kẹ́fì bí náklil akwan kò ní gba tító pẹ̀lú kó kàn mú ọ̀rọ̀ àwọn àfáà wá Imam Maliki sọ báyìí Imam Shafi sọ báyìí Imam Abu Anifa sọ báyìí Ibn Taymiyyah sọ báyìí Ibn Qayyim sọ báyìí Imam kirikan sọ báyìí Imam Bukhari sọ báyìí kò ní kò ní gba tító pẹ̀lú ẹ̀ lákínyà ń borò fi sí àti dẹ̀lì ẹ̀rí táwọn àfáà yẹn mú wá tán fi sọ̀rọ̀ yẹn lòun ó wò bóyá láti inú Quran àbí súnà tàbí ìjìmá gbòrò pé wàyá fàámú dìláàlàtà nafsi fàhámẹ́ sọ ìhà yóò sì gbọ́ta lálà méjèèjì ló wọlé evidence the proof yóò gbọ́ ẹ̀rí yẹn yé ní àgbọ́yé tó lálàáfíà wàyájímọ̀ ọ̀bẹ́yìnà nùsùsì ìdẹ̀ fàárúdí àzọ̀ ìrí àwọn ẹ̀rí nígbà míì lójú báyìí ó dàbẹ̀ kó takora wọn ní tèèyàn rí lójú mọ̀rùpé tí wọ́n béèrè lọ́wọ́ àmẹ́dùwà Muhammad sallallahu alaihi wasallam nípa ẹni tó fi ọwọ́ kan abẹ́ nígbà tó ṣàlọ̀ àlátán ànábì lọ tún àlọ́ àná ṣe wọ́n tún béèrè lọ́wọ́ rẹ̀ náà àdísì ní ànábì ní bídẹ̀ ọ̀mínkì bára rẹ̀ náà di ọwọ́ rẹ̀ ara rẹ̀ ni abẹ́tò fọ́kàn ara rẹ̀ ni zọ́ ìrù bí mo ṣe sọ méjèèjì tó súnà ànábì ìtakora ìyẹn ló fa ọ̀rọ̀ tí mo ní mo torí ẹ̀ ń ṣàlàyé àwọn ìpìlẹ̀ rìádì sọ́ọ̀lì àwọn ọmọkọ́ dímọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà lóde òní tá ń wò Facebook tàbá ń gbọ́ ní tá ń YouTube tàbá ń wò ní Instagram Twitter àwọn audio àti àwọn program ni wọ́n máa sọ pé a lè lo àdísì yẹn

ó mú ọkọ̀ bàbá rẹ̀ ó mú ọkọ̀ ọdún wọn ó mà dúgbò tó ń gbé àwọn ìmọ̀ náà ni sọ àníbọ̀ tí wọ́n lálẹ́ ìmọ̀ kan kò túmọ̀ sí pé mọ̀tìlákọ̀n kìí pé gbogbogbò ṣùgbọ́n nípa nǹkan yẹn tó lójú tí ẹ ó rò pé tààrùdù ní ó rò pọ̀rọ̀ ànábì takura bí ọ̀rọ̀ ànábì kìí takura ṣùgbọ́n kò ní ẹ̀kọ́ nípa kí ni olóòmùlẹ̀ hadith ìmọ̀ ìjìnlẹ̀ nípa hadith jẹ́ pé ní science of hadith àwọn èèyàn náà mú àyà kùránì wá bí ló takura wọn dada àyà Kùránì èsì ìṣe gíní kìí takura wọn ṣùgbọ́n ẹni tí yóò ṣe gíní yóò ní ẹ̀kọ́ mụ rẹ̀ o torí náà tó bá dàbẹ́ kó tarukura wọn wàyàrúdù gbogbo àwọn wa àwọn tó ṣe wípé a lè fún ní ìtumọ̀ tó ju ẹyọ kan lọ ọ̀rọ̀ kan tọ́lọ̀ ń sọ a lè fún ní ìtumọ̀ tó ṣe kí ní tó ju ẹyọ kan nígbà míì nì nínú súnà ìtumọ̀ míì yóò bọ̀rọ̀ jẹ́ tàbá lò ìtumọ̀ míì da ọ̀rọ̀ rú lò ó ń gbogbo rú àwọn áyà ń padà sí áyà ìpìlẹ̀ ọlọ́run sọ́nù Qur'an nínú súrọ́tù tọ́wá ọlọ́run bá ní no súrọ́tù tọ́wá ní ọlọ́run wala dhikrullah akbar súrà òní akíni sọ̀lá wala dhikrullah akbar hmm? sẹ́nì kankan tó rántí ní ti Mùsá ní ṣúrọ́tù Tọ́ha tọ́lọ́wọ́ bá ní àkíní sọ̀lá tàbí dìkìtnam ibi tí mo sáfẹ́ lò wà wà ní kòrán bẹ̀ẹ̀ ibi tí mo fẹ́ lò lọ́rùn yẹ gangan ọlọ́run ní ẹ́ ṣúrọ́tù Ankabut kan náà mọ́ ka nǹkan tá a ṣí payá tá a yọ́lẹ̀ ránṣẹ́ tá a ní kí ọkà fún rẹ̀ ànábì máa ká nínú Koran mọ́ ká dúró pé o ó máa ń kọ̀ fún èèyàn níbi ìwà àbàjẹ́ àti nǹkan tí àmọ́ ga jù wàláhún ya'lamu ma tasna'un ọlọ́run tẹ́ ṣe iṣẹ́ àwọn wà lọ tún wípé ẹ máa gbọ́n tọ́lọ́wọ́n bá sọ mọ́ ké Kùránì tutlu ma uhiya ilayka minal kitab ìta sọ̀kalẹ̀ fún ọnú Kùránì wọ́n ni àmọ́ o ìrántí ọlọ́run ló mú gàjù so tí ò bá wá kírùn tó ṣe láyé láyé ní ẹ kírùn ní èyí tó jùrù lọ lòun ṣe lọ́wọ́ mo ti rí rí náà ní o ẹ̀fẹ́ gbogbo nǹkan lè rí máa rí ní ìwọ gbogbo nǹkan mo lè ka nǹkan mi ò rí rí mo ṣe wà ní ìrí mọ̀ ẹlòmí ní ìsáàfẹ́ ti rí ṣebó lẹ́wọ̀ YouTube yìí ó dà mí ìgbé bẹ̀rẹ̀ àìmìtẹ́yàn ò rí pọ̀ débi pé ṣùgbọ́n ẹwọ́n tó lọ sọ mo rí ni o àsìkò mọ́ gírídì tó wọ́n ń ṣe kùbùrá lọ́wọ́ ẹnìyàn jókòó báyìí wọ́n èkì ẹ̀ṣẹ́ nìkan wọ́n wọ́n mọ́ ó pé ọkùnrin kan náà fẹ́ wá ṣe ní ìgbà náà kó ẹbí ẹ̀ká rìn sọdún àbọ̀ ó rí ra ẹ̀ẹ́ gbé wọ́n ti rí kẹ́kọ̀ọ́ kò ṣe é ní ọjọ́ sí wọn wà láì ẹ̀wá pè fún kí ah, wọ́n á tò bá wọn níbi tí wọ́n tó bá tọ̀ gbagara máa sọ mọ́ṣáláṣí náà gangan àti ìlú náà ṣùgbọ́n gbàgbà wà yunifásitì òkúta sáàkù mọ́gírídì láti nígbà ṣùgbọ́n ó tún wá tò bá wọn níbi tí wọ́n wà ó tún tò kọjá wọn wọ́n dẹ̀ ṣe wà níbi sáàkù wọn bírèkì àwọn sáàkù níbi ẹ̀ tó ní ìlú báwọn mo wà lẹ́gbẹ̀ẹ́ nìkan wọn báyìí ó bírèkì kí nìyí nígbà tá a kí ìgbà wọn á ń ṣàlàyé wọn wàhálà dínkù láì àkùbà ìrántí ọlọ́run tó ní jù tó ìrántí àìsí òtó ìrántí ọlọ́run wọ́n ti ìrántí pé èèyàn lè tu àbí nítorí àwọn tí ò ní àwọn ó dá kánẹ́ alẹ́lùmìnà kìtàbà mọ̀rùdúta ìpìlẹ̀ ní nínú sọ́láàtà dájúdájú ìrun kíkí kánẹ́ wọ́ọ̀pù ní jẹta ó ti jẹ́ kí ni ọ̀ranyàn dandan gbọ̀n fún gbogbo nígbàgbò òdòdó lọ́kùnrin àti lóbìnrin kìtàbà ọ̀ranyàn tẹ́lẹ̀ yìí ó yàtọ̀ mọ òkú tàbá àfàsìkò sí àsìkò mọ́gírìbì ti tó ọlọ́ọ̀ní ìrún lọ́rọ̀ yàn ní tó ṣe lọ́wọ́ ìyẹn sọ̀rọ̀ yàn má ìdé yóò fi dá wọn lókó nìyẹn ẹ̀rí pé kò lè já pátá náà kò sì ní lè ṣàgídí ìtumọ̀ ọ̀rọ̀ tàbá yìí sọ bí inú o wípé ó ń tàn ó ṣe kí yóò ṣe yóò dá gbogbo àwọn àyátù mùtàṣàbíhà bóyá nù súnà ni àbí inú kùrán ni àbá àrítàṣábù nù súnà ni àwọn èèyàn yóò wà dá padà sí kí ni muhkam yàrú dù alìmọ̀tàṣábí ìlàlẹ̀ muhkam yóò dá padà ìgbà náà kò ní sí wàhálà ẹni tó fẹ́ ṣe tàkíkì ní ẹ̀wọ̀n tó fẹ́ fìdí ọ̀rọ̀ múlẹ̀ lọ́dọ̀ àwọn àfà àwọn orígun tàbí òpó ìmọ̀ ṣe tàkíkì irú ilé ìta ń sọ lọ́wọ́ yìí fífi dí òdodo múlẹ̀ náà ń sọ yìí kó lè hàn sí gbogbo ayé pọ́nà rèé alákọ̀ọ́kọ́ alìtìmọ́dù aládẹ̀lìlì láàlá mùjárọ̀dì ráyí àwìdáòkì alìtìmọ́dù gbígbára lé ẹ̀rí nínú kìtàbí awìsúnnàtí awìlìjìmá gbígbára lé ẹ̀rí láti inú Kùránì tàbí súnnà tàbí ní ìjìmá ìjìmá òyẹ ẹdùnmọ̀túnmọ̀ ìjìmá ìtìfàkù ulama kíni ẹ́ kọrùn ẹ́ na ìtìfáàkù mùtẹ̀hìd àwọn mùtẹ̀hìdùn àwọn àfáà gangan ní kọ́rùnù kan ẹnu gbogbo wọn kò kù sẹ́ni tó sọ nǹkan mí lọ́nà sọ pé lóde òní ìjìmọ̀ ò ṣòro mọ̀rọ̀gbọ́díé ó sì tún ti wá rọrùn náà padà tó pé níjọ́ àná ibi tí mọ̀ wà mọ́ Maka Madina Philippines kúfà básrọ̀ mísrọ̀ àwọn àyè ní mímọ̀ wà lórí ilẹ̀ òjúbà ibẹ̀ láńsọ abẹ́ àyẹyẹn ṣùgbọ́n àbá gbogbo bẹ̀m̀bẹ̀ sọ̀rọ̀ ó parí sọ̀rọ̀ kan bá ti tako ti bìjì márùn ṣùgbọ́n lóde òní sáájú kí pánẹ́ẹ̀tì tó dé àfáà Japan ṣé wọ́n tó wà Nàìjíríà mọ̀ kankan wà Japan àwọn ìlú àfa ká irú gbogbo ẹ̀ ṣùgbọ́n lóde òní ó tún fi ń rọrùn díẹ̀ díẹ̀ torí kíni torí íńtánẹ́ẹ̀tì ó tún fi ń jẹ́ kó fẹ́ rọrùn díẹ̀ díẹ̀ díẹ̀ ọlọ́run ó ṣàánú wa ṣóyé ẹ̀rí ni ó mú wa láàmùjá rọ́dù rọ àyè kìí ṣe ọ̀rọ̀ orí ọpọlọ ẹ lóòótọ́ ni ṣùgbọ́n tá a bá fojú inú wò tá a bá fojú inú wò dáadáa

kí ló lò lẹ́rìí rọ ìròrí ẹ̀ ló mú wá awìdáwò mọ̀rọ̀kójé ìyẹn wọlé o ní takik ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló sì máa ń ṣe gan mọ́ kàn ra mọ́ wá ní pé ẹ̀rọ báwà sọ ń sì gbé ká mọ̀ dájọ́ pé a ṣàdúrà níjọ́ mẹ́jọ àbíjọ́ mẹ́sàn-án àbí tó bá ti di January 15 tó ń bọ̀ yìí a ṣàdúrà nílé yìí a ní kò wọlé nínú ṣẹ̀ríà ṣebẹ́ ẹran tí àdúrà náà ní ìfẹ́ ẹ̀ṣẹ́ ṣe ń bẹ̀rún tọ́lọ́run olóhùn ní ìgbàdí. ẹlẹ́yìn tá a bá wò ó tá a fi fi síbẹ̀ kékeré ò lè pọ̀. àjàmá aráhàmọ́sí ní ìròrí nù ṣùgbọ́n nọ́ọ̀sù ló mú wá pé àdúrà onígbà yá ànábì o ànábì máa sọ pé ìsàbí o tó bá di oṣù tí ń bọ̀ nílé abu àbúrò àlọ́sàdúà kan bẹ̀ ò lè rí ẹjá fìyàn ẹgbẹ́ kan ẹlẹ́ẹ̀kejì fáàmù sálàfì sọ́ọ̀lì yóò lágbọ́yé àwọn sálàfì sọ́ọ̀lì tí mo sọ lẹ́ẹ̀kan tá a sọ ní ìjókòó tó kọjá àwọn tí mo sọ lẹ́ẹ̀kan àwọn mùsùlùmí àwọn sàábé àwọn tó tẹ̀lé wọn àtàwọn tó tẹ̀lé wọn لأنهم أعلم لأمة بالنصوص ومقاصدها torí fáwọn si nímọ̀ jù nínú ìjọ mùsùlùmí àti ń tàà gbà lérò ojú wọn ni kùránì ṣe kí ni bó fi sọ̀kalẹ̀ ẹ̀sì ní mi níran aago mẹ́fà lo ti lè kọjá ẹ̀ ojú wọn ni kí ni kùránì sọ̀kalẹ̀ wọ́n wà ń bẹ́gbà tí ń sọ̀kalẹ̀ Abdullahi bin Mas'ud rọ̀díyà lọ́ọ̀tàálà ní ó sọ Ibn Mas'ud ó ní gbó ó kò sí àyà kankan nù Kùránì àyàfi kó òun mọ́gbà tó sọ̀kalẹ̀ àti ibi tó ti sọ̀kalẹ̀ tó bá sì rẹ̀ nìkan tó nímọ̀ jùlọ nípa rẹ̀ tó ní ìmọ̀ rẹ̀ ju òun lọ òun lọ ti àbẹ̀rọ̀ ti sọ àwọn sàábẹ́ ń bẹ́ ń bẹ̀ ìjọ náà níṣojú wọn ló ti sọ ààrẹ nìkan tó náwó pé rárá òun ọgbọ̀n jù ọ lọ. ṣàgbàbẹ̀bí náà sọ sallallahu alaihi wasallam nípa kìráàtù lùkọ́ràn táwọn fẹ́ ka kùrán man yuridu an yaqra al-Qur'an gọ́dọ̀ nǹkan mọ̀ nífìlà fàlì yaqra bí kìráàtù ibn Umm al-Abd ó tún kùrán lọ́wọ́ àmẹ́rin sálà níbi kọ́ dákọ̀ Abdullahi ibn Mas'ud Salim eh, Mu'adh bin Jabal sálẹ̀ lẹ́ẹ̀kẹrin àti mẹ́fọ́ ọmọ ẹ̀rù kanikati bùrọ̀sù yẹn eh, Zaid bin Sabit àwọn mẹ́rin ọlọ́run kò ṣàánú ìṣmọ̀ sábẹ̀ẹ́lò ní jábláì bínú mọ̀ sí ìlú ló kọ́kọ́ ṣe kí ni tó kọ́kọ́ dáa kọ́ ìmọ̀ tí ò bá ti padà sọ́dọ̀ àwọn àbúlẹ̀bùnú àbá nínú Kùrán kò padà sọ́dọ̀ àwọn tani àbúlẹ̀bùnú Mas'ud kò padà sọ́dọ̀ àwọn Umar kò padà sọ́dọ̀ àwọn Usman kò padà sọ́dọ̀ Ali kò padà sọ́dọ̀ Abubakri kò padà sọ́dọ̀ Ànábì òfútù bẹ́ẹ̀ àbúlẹ̀bùnú àbá Ànábì mọ̀ọ́mọ̀ bẹ́ẹ̀ Allahumma faqihu fid-din wa 'allimhu ta'wila Ọlọ́run bá ní fún ní àgbọ́yé ẹ̀sìn fíkíù kó tún wá fún ní ìmọ̀ túnmọ̀ Kùránì ẹbá mẹ́bí tó ṣàlàyé fúnnù àmì tánàbí sàdúrà tó bẹ lọ́hùn fún pé kó fún nímọ̀ yẹn lọ́tọ̀ lọ́lọ́run ṣàánú wa العدل والإنصاف في نقل الأقوال وعدم بطرها wà ádámú sàárì ìfì à èyàn ṣe déédé yóò sì ní ìsọ́ tó bá fẹ́ mú ọ̀rọ̀ wá ẹ́ o fẹ́ mú ayàtọ̀rá o fẹ́ mú àdíìsì wá má dìjú sí àdíìsì tí ó sọ pé tó ń sọ yẹn ò ráì ṣàfẹ́ ẹlòmíì mọ̀ pé ọ̀rọ̀ tó ń sọ yìí mú òun ayàkùrá àwọn ti fìdí ọ̀rọ̀ múlẹ̀ ṣùgbọ́n àdíìsì kan wà tó padà sọ pé ọ̀rọ̀ yẹn ò wọlé ẹ wò wọ́n ń béèrè wípé ọmọ wa obìnrin àtọmọ wa ọkùnrin tá a bá fẹ́ fún wọn ní ẹ̀bùn àyà kùránì ti sọ nípa ogún pínpín pé lè dákárì mẹ́sùn hábìlì wọ́n ń pàjẹ́ ìní irú ń tàá fún obìnrin ìlọ́po rẹ̀ méjì láàfọkùnrin ẹyọ àwa bímọ obìnrin abímọ ọkùnrin àwa fẹ́ fún wọn ní ẹ̀bùn ṣé ta bá fún obìnrin ní 5000 naira 10,000 láfọkùnrin èyí ò lè bẹ́ẹ̀ ni torí kí àyà kòránì sọ pé fún ọkùnrin ìlọ́po méjì ìtòbìnrin tó wọ́ bàbá tó bá fẹ́ fọ́mọ rẹ̀ lówó fẹ́ fún wọn lówó tó bá ti fóbìnrin 30,000 50 ìtọkùnrin ṣùgbọ́n mọ̀ọ́mọ̀ sọ bẹ́ẹ̀ torí pé ọkùnrin lòun àdíìsì wá wà tó sọ pé àmẹ́bì baina sááwú bẹ́yìnà ọ̀láàdì tó ń pèlè hádìyà ẹ máa ṣe déédé láàrin àwọn ọmọ yín níbi ẹ̀bùn ó kàn pé ń ta fọ́kùnrin náà láti kí ni láàfóbìnrin ṣèyàn gbọ́dọ̀ ṣe adúlù àti ìǹsọ́ ò ní wáyà wá tí ó gbé ọ lẹ́sẹ̀ jẹ́ bọ́pọ̀lọpọ̀ ọkọ ṣe máa ń ṣe lọ́dọ̀ ìyàwó tí wọ́n bá fẹ́ yàn ìyàwó wọn jẹ wọ́n kàn lọ mú àdíìsì wá ní wọ́n kọ̀kọ́ lọ mú àyà kùránì wá nípa tọ́ à ìyàwó gbọ́dọ̀ mọ̀ tẹ̀ láṣẹ ọkọ wọ́n máa àdíìsì tó sọ̀rọ̀ nípa bọ́lọ́run bí àwọn mẹ̀lẹ́kọ̀ ṣe láàánà obìnrin tí ó tẹ̀lé sọ́pẹ́ wọ́n fẹ́ yàn jẹ nu ní ìsọpáàdì ní òṣèlú wọ́n wàá sọ nǹkan kan fẹ́ pé káàfà tó ní àdùn bá gọjọ́ ni àà tó bá tún lábẹ́ sọ̀rọ̀ àṣàfà wọn ò gbé ọ lẹ́nu sọ́n pé ìyàwó òun ni kìí ṣe ìyàwó yẹ àwọn ọkùnrin wà tí máa ń jibẹ̀ gbogbo àwọn nusus àwọn àdís tó wá wá nípa kásàánú obìnrin ká ṣe pẹ̀lẹ́ pẹ̀lú wọn rifkon bilkọ̀wárí lánàbí sọ àwọn obìnrin bí ìgò ni wọ́n o tí wọ́n bá rọra ṣe pẹ̀lú ìgò kí ni ó ṣẹlẹ̀ yóò pọ̀ kò ní ìlò lásìkò yìí kò ní gbọ́ torí ìfẹ́ inú tí ẹ̀ tó ṣe kí ni tó fẹ́ lò ìyàwó rẹ̀ bímọ tí wọ́n ń yọ̀ tí ìyàwó yẹn ṣe bí ó lé òun fẹ́ ṣe nìká ìyàwó mi lọ́la ọ̀ àbà ẹni tí ó ń yọ ayọ̀ kó ṣẹ̀ṣẹ̀ sí ma tí wọ́n dé ní bá láàrin tó ni kò sọ obìnrin yẹn ọmọ tẹ́lẹ̀ pé ọ̀la ló fẹ́ ṣe ká ìyàwó tàbí ìyàwó kẹta ẹja mọ́ ti kẹta. ìyá ni áà ah, oníkẹ́ni èmi mo fẹ́ wọ náà lé ìrìn tí ẹni tí wọ́n fẹ́ wọ náà lè jẹ́ ó sókè nílẹ̀ ẹ bá sọ̀rọ̀ yóò di ah, èèwọ̀ nínú ìṣẹ̀lẹ̀ à. mo rò pé kò ní ṣe áádùn àti ìsọ kò ní ṣe ọ̀rọ̀ nípa ráhìmà àánú kálàánú tó pé ní nǹkan tó sọ fún lóòsì lásìkò yẹn ó lè jẹ́ títí ló yẹ ó lè ma hypertension àtòdó yẹn ń sọ fún nǹkan bẹ́ẹ̀ kọ́ nínú orúkú wa àbí ẹ̀ tó kò gbọ́gbọ́ ọ̀rọ̀ yóò mọ̀ kùn lọ ṣá kí n ra sọ́pù ẹ̀mẹ́ tọ́lọ́run ṣàánú wa ní bí ẹ̀sàápù kan gbòógì tó wá sí mi lórí tí ìbá mú wá gan ní olùsúsùwọ̀ bóyá torí pé mo ti ń kánjú pọ́jọ́ ti lọ mọ́gíríbì ti fẹ́ wọlé bóyá kákú sọ yòókù ti jókòó ti mú àbí ọlọ́run ṣàánú wa kí lè ráyè ṣàlàyé ẹ̀ dáadáa ẹmọ́jà kánjú àbí yàgbé kìí ṣe program tàbẹ́ ṣe lọ́jọ́ ní mẹ́ta mẹ́rin irú ètí mo ń sọ ìmá padà mú àwọn torí mo ti ń kánjú this is 625 hádọ̀ ọlọ́sàrọ̀ àìlẹ̀mú ìta sọ tó bá mú ó wá látọ̀dọ̀ ọlọ́run ìta sọ kọ́lọ̀ mọ́dún aládà rẹ̀ sọ tí ò bá mú wá látọ̀dọ̀ ara wà